ṣé ní àwọn apọ́lọ́dì tó lóun ṣe yẹn àwọn ògbà apọ́lọ́dì yẹn. alhamdulilayi. christian lè gbé ló ṣe muslim ṣùgbọ́n hmm. àwọn àti christian àti muslim kò sí yàtọ̀ ṣé wọ́n á fi kú yọ̀yàn ni. apọ́lọ́jì tí lẹ́gbà sọ pé ń ṣe lánàá sápọ́lọ́jì nìyẹn sàkátà pàràbà ilé àṣetọ́ bí tó bá jọ bọ̀lọ̀bọ̀lọ̀ àìsàn bẹ́bẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn míì ní bàbá wa gàwá àti ó jẹ́ bàbá alájà rùkáyàtì àdùkáyì ní bàbá yìí ní àṣẹlẹ̀ dáadáa lọ́dọ̀ tí ẹ bí ó kálukú burúkú. ó wá ní kí lẹ́gbàá kó wá ẹsẹ̀ apọ́lọ́jì ó tún wá ń ààrẹ ó dẹ̀ tún bẹ̀rẹ̀ ọ̀rọ̀ irú olórí burúkú gbogbo yín ni. ó dẹ̀ tún bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó lóun ò sọ pé ó lóun pé gàwáàtì ní ìwọ́n sí ọkùnfin mi ṣì rí kù ọkùnfin yìí múná bí kù tó ṣé ọpọlọ ẹ bọ́ àtẹlẹsẹ̀ nígbà tó wí ìkú wì ni. ẹ jẹ́ mi tẹ láìkì apọ́lọ́jì ti lẹ́gbàá ṣe apọ́lọ́jì yẹn ọ̀kọ́ jánu yàrá rẹ. bàbá wa àbúrò gbogbo ẹ̀yin àfà títọ́ náà ń jókòó sẹ́mi yín títẹ̀ wọn ló ń dẹ̀ jókòó sẹ́mi yín tẹ́ ẹ yàtọ̀ sáwọn mufsidu tí wọ́n pera wọn ní alùsùnlẹ̀ àwọn tó dáadáa ní alùsùnlẹ̀ o àwọn kẹtẹ ya ọmọ ọsàn ni wọn ti ń kó pọpọ báyà wọn ni o wàláì ẹ̀yin náà wọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí irú lẹgbẹẹ ń sọ alùsùnlẹ̀ wọlé rí tọ jáde pẹ ṣe bó ń kálukú náà bímọ èyí tí sẹ́rí àsọfún anipẹ́ tó kú yín bá ti kú ẹ gbọ́dọ̀ sọ burúkú rẹ̀ mọ́ aburú ẹ gbọ́dọ̀ sọ mọ́ la làwọn eléyìí ṣẹ̀rẹ́ Islam tó kú yín bá ti kú ẹ gbọ́dọ̀ sọ burúkú rẹ̀ mọ́ apọ́lọ́jì tí lẹ́gbàá ṣe yìí kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ wà á bóde wà á sọ̀rọ̀ dàtẹ́rẹ́ ti pé gbogbo ìsọkúsọ tó ń sọ ọ̀rọ̀ ọbú tó ń sọ sí alájà wọ́rúkọ yàtú gawad ó kojú àṣìṣe ni fún ọ àṣìṣọ ni fún ọ tó bá dẹ̀ jẹ́ lẹ́rìí tó dẹ lójú òun wí onírànú oníòjì ọlọ́kọ gidi ṣé tó ń sọ ní bàbá ọmọ rẹ̀ ọ̀dà olórí òwò kiri bá mi gbé fọ́tò kan méjì ibi tó ti rí ajaru kayatu gawat tó ti rìn òhò. gbé jáde náà inú mi ní gbẹ̀mí àti bàbá wa àgbà ní ìkáyé wà ní ilé kámìlì ajọ sọ̀rọ̀ ńlẹ̀ ta wà lálẹ́ àná mo kí ẹ kú kó lè dá o àwa náà fara mọ́ kí wọ́n àmọ́ ó ní láti ṣe nye yẹn tààrà mo ti wo péèjì ẹ̀ mo rí i pé nínú ta aláfẹ́ kò ṣe é pé kó dìlítì ti dìlítì ẹ̀ bọ̀dẹ̀ ẹ jẹ́ kárí ti pé rìkọ́ọ̀dù yẹn o tápọ́lọ́jì yẹn ọba kí apọ́lọ́jì yẹn lè pe àwọn ọmọ aláìjẹ́ Rukayat Gawat ó lè padà fẹ́ pè wọ́n lẹ́jọ́ lọ́la tí bá ti kí dáadáa yẹn ọba ti kí dáadáa. irú alájà Rukayat Jalati tí ìbá ṣe ń pè àwọn ọmọ rẹ jí ọmọ àfà tí Jalati náà jọ ọmọ fà sẹ́mi ń pè irú orí burúkú tí lágbàdá wòyí ọmọ ẹ̀ lè mú àwọn ọmọ yẹn jẹ convert kí wọ́n fi Islam sílẹ̀. ẹ̀bẹ̀ ẹ̀ máa burú tí bẹ́ẹ̀ bíi tárakùn yìí ṣe ni àtàtì mo fi rí kìrìsìtẹ́nì ẹ̀ tó tó láti abroad ẹ̀rú alájì. kéèsì àwọn ò ní gbà àwọn tí ẹ ti pè mí látàbọ̀rọ̀ ti lọ bíi mẹ́ta ifo tẹ́nìkan sọ mi pé àwọn ti pe lọ́ọ̀yà àwọn ní nàìjíríà wọ́n máa lọ gbé mo yẹ fún bàbá wa ní ìkàyé lálẹ́ àná mo dẹ̀ sọ fún tọ́ pé àwọn àgbàlagbà ti ń yanjú ẹ̀ àmọ́ apọ́lọ́jì yìí èmi gẹ́rì lánàá àwọn tí wọ́n kún nífẹ̀ẹ́ ọlọ́run lára alájà wọn kọ́ ẹ̀yà tó gàwáàtì àwọn tí wọ́n. tó lè fi ọlọ́run lára bàbá tó bí Rukayat Gawat kódà tó pọ̀ lọ́pọ̀ wọn sí Nàìjíríà àwọn tó wá ń sẹ́dẹ̀ pé alájọ́ ọ̀nà òdodo lélẹ́yìí. àánú <laughs> ọ̀sáfẹ́ lọ wò wá àánú àti rí pò ti delete ẹ̀ but sọ mi pé rẹ́kọ́dù ẹ̀ rẹ́kọ́dù ẹ̀ gẹ́gẹ́ lọ́wọ́ tèmi gẹ́gẹ́ tí mo rìkọ́dù pamọ́ ó ń bẹ lọ́wọ́ tèmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ làwọn owó abóde oní ìwọ ọ̀sọ́ bẹ́ẹ̀ àwọn blọ́gà ni wọ́n ń gbé ṣé bí n tó sọ jáde lẹ́nu làwọn blọ́gà ń pè ni wọ́n ń pè tì jáde ṣé bí n tó jáde lẹ́nu ẹ̀ àbí ṣé wọ́n mímí kìtì ẹ̀ náà ni tọ́ra máa kéwìn náà ni wọ́n mímí kìí ni.

ẹ jẹ́ pé wọlé kẹ́ bá ní dáṣẹ́tò yìí apọ́lọ́jì tí lẹ́gbàá ń ṣe kiri lánàá yẹn kí lẹ́yìn náà rí sí i. apology lẹ́gbàá yẹn kí lẹ rí sí ẹ pè wọ́n ní abánidáṣètò yìí ó wá ní òun ò pè ní kèfèrí ó pè ní ló ń sọ pé ibi tárábìnrin kú sí à la ilaha illallah tí gbogbo ayé bá dáríjì ọ̀tán àfi kọ́ lọ gba àwọn odidi oṣù mẹ́ta kúkú ọ̀run náà mójúkú ní láìfi three months fast lọ gbàwé odidi oṣù mẹ́ta tó ní játa if not so ó tó bẹ̀rù ẹ̀ bòde. ọwọ́ àṣàpọ́lọ́jì bí ìgbà kí wọ́n fọ́ọ̀sì ẹ lórí ọ̀rọ̀ tó sọ wátawátá ọdẹ kiri tó wọ àṣàpọ́lọ́jì ẹ tó ní ti mẹ́ta sí mẹ́rin èyí tó ṣe lánàmọ́rì dúdú ní lẹ́sàbí makibul bàbá wọn àgbà ní ìkàyé àti gba àtàgbà yìí kẹ́kọ̀ọ́ ní bàjẹ́ ọ̀gá àgbà ṣe aláàjì mùtádà àdìo bàbá ń bàríjà ọmọ bọ́lájí ìkútayáwó ní pàì fún wa aláàjì sàkúnlẹ̀ ọ̀kan lọ́mọ adébàrẹ̀ kọ́wé ẹ̀ ní dààmú kẹ́yà yé yín èmi gẹ́ ń wo kíní lọ́láì wàláì tàláì rọ́bùlì kábà ẹkú dẹ̀ gbọ̀ mí ní ìdẹ̀mọ́bi tó fi bọ́ ṣe náà bímọ ṣe báwọn kan bí àwa náà ẹnìkẹ́dẹ̀ bóde láì tí tẹ̀fá náà arákùnrin arábìnrin wọn ti sin náà kẹ́nìkẹ́dẹ̀ bóde kọ́dẹ̀ máa kírètì náà fún ara ẹ̀ kó ló ń kírètì náà fún èèyàn bíi tó ń. apọ́lọ́jì yìí ọ̀wọ́lé ọkùnlẹ́gbàá apọ́lọ́jì rẹ yẹ àwọn èèyàn gbá wọlé o pàápàá wà á bóde wà á lọ tún apọ́lọ́jì yẹn ṣe wà á ṣe direct ó jẹ́ kí gbogbo ayé ọmọ yìí pé gbogbo ohun tó sọ pátá wípé o kò jẹ wà á jẹ́ gbogbo ayé ọmọ yìí pé ń sọkúsọ ní ọ wà á jẹ́ gbogbo ayé ọmọ yìí pé ń tọ́ sọ kò tọ́ kò dẹ̀ right tọ́ba rẹ̀ pé ojú ń tì ọ́ láti tọrọ apology kí republic ó bẹ́tà kọ́ ọmọ lọ sí kóòtù náà wàá dẹ̀ lọ present evidence yẹn tó fi ní right láti máa useless ẹbí ẹbí gawat ẹbí ọkọ ajẹrù kayat tí wọ́n fi deserve ìdọ̀tí lọ́dún ẹ bóyá family wọn yáwó lọ́wọ́ family ẹ or family wọn jẹ family ẹ lówó wọ́n á explain. explain wa náà ṣàlàyé. Ah. kọ́ọ̀lù gan ti ń wọlé. For the new customer you're calling, kí ló ti fi kó òun òun kì í síta. nọ́mbà tá a máa pè wá sí nìyẹn o oh seven o oh eighty three ninety two eighty seven seventy eight apology tí lẹ́gbàá ló ń ṣe kílẹ̀ yìí náà rí sí ẹ bá ní dá àfáì. yariju antakuna rafika kauma lahum sadun wa anta bigeri sadi ta ló mọrú kú tí ó pa òun ìbọnà mọtò parí ayé ẹ sí bí ẹ bá fẹ́ kú tí kú ọba tó yẹ sẹkù lè yẹ yẹn kọjá bó ṣe yẹ alájà Rukayatu Gawat yẹn ni bìkádìrì sí nìyà pẹ̀lú ọjọ́ orí bó ṣe kéré tóun nọ́mbà yẹn náà lọ ní WhatsApp. na yẹn náà lọ ní WhatsApp. abẹ́lẹ́yọ̀ ọmọ nǹkan ni kí n pí ọ̀rọ̀ ẹ ẹ̀yin ẹ máa gbọ́ apology ẹ gbọ́ apology tí lẹ́gbàá ló ń ṣe ẹ gbọ́ apology tó ló ń ṣe ẹ gbọ́ o. ẹ gbọ́ apology tó ṣe o ṣapology rèé. fọ̀rọ̀ wá ìwé rẹ̀. rẹ̀. ó jẹ́ àwọn ìrìn tó mú àwọn ìwé tó pọ̀ wá. ẹ máa gbọ́ ọ̀rọ̀ tí ń jàre rẹ̀. mo sọ níjẹta tí mo sọ̀rọ̀ nípa olóògbé àti àwọn míì àkọ́kọ́ ni wípé ó fẹ́ kí gbogbo mùsùlùmí mọ̀ àtàwọn ẹbí olóògbé pátá wípé mi ò sọ̀rọ̀ láti bà ẹni tó jẹ́ olóògbé lórúkọ jẹ́. ẹ máa gbọ́. mi ò bú èbú níbẹ̀. o ò bú èbú. ìbú èbú ẹni tó bá jẹ́ mùsùlùmí tó kú mi ò pe òkú ní kèfèrí bẹ́ẹ̀ ni mi ò pe olóògbé. o ò pe ní kèfèrí àní ọmọ wulẹ̀ máa gbọ́ má dírẹ́sì ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ ọbú lọ sọ láti bẹ̀rẹ̀ délẹ̀ bóde kò tọrọ àforíjì ni gbogbo àforíjì tó ń ṣe ìkóní ìtumọ̀ kò wọlé pàápàá ọ̀pẹ ní kèfèrí lọ́sọ̀pẹ̀ yín oṣù fi àgbà tẹ kóbá arábìnrin kí ni wọ́n fi kóbá ṣébi tó kù sí ìdá òun pọ́ kù sí ìmọ̀ jáde o òun pọ́ kù sí ìmọ̀ lọ́kọ gidi wàláì àǹtà káfíìrù kèfèrí ni ọ́ torí pé irọ́ pípa àdéhùn tó tóbi jù nírọ́ ọ̀dẹ̀ tó fi ìgbọ̀n fọ́ ìgbẹ́ fọ́ ìtọ̀ lẹ́gbàá ọ̀dẹ̀ tó fi ìgbẹ́ fọ́ tọ̀ ẹ máa gbọ́. ọmọ náà gbogbo ibi tẹ́lá ti gbọ́ kì í ṣe ìlọ́tò inú mi àwọn bloggers tí wọ́n cut fídíò mi wọ́n sọ. ṣebí ń tọ́ sọ làwọn blogger cut lẹ́gbàá ṣebí ń tọ́ sọ jáde làwọn blogger cut nígbà tẹ́mi ò wí ìkú ìjáde wọ́n sì lè cut ẹ̀ èyí tí mo wí jáde nígbà tí mo ń kó bù ọ́ wọ́n máa cut ẹ̀ wọ́n cut ẹ̀ èyí tí mo sọ jáde ni èyí tó sọ jáde ni wọ́n cut ṣé wọ́n mímí kì í fọ́ ẹ̀sìn ẹni wàá gbọ́ wàá tọrọ apology direct wàá sọ pé gbogbo ọ̀rọ̀ tó ń sọ ń kó jẹ́ àsìsọ ní gbogbo tó ń kó tì àsìwí ní ìjókòó rẹ ìjókòó àsìjó ni wàá wí direct lójú ilé ọ̀rọ̀ yìí kì í máa sọ̀rọ̀ àwọn ẹbí gàwátì nìkan kì í sọ̀rọ̀ bàbá wa tí ń jẹ́ ọkọ̀ ajárúkọ yàtọ̀ gàwátì nìkan ó ti di kéèsì gbogbo ayé. òkúrò tọrọ àforíjì lọ́wọ́ àwọn ẹbí rẹ̀ ó tọrọ àforíjì lọ́wọ́ gbogbo mùsùlùmí àgbà gbogbo àwọn ló àwọn lórí òdodo tí wọ́n ṣe Islam tí wọn ò kọ̀kọ́ púpọ̀ ó tọrọ àforíjì lọ́wọ́ gbogbo wọn. alhamdulilayi. tó àforíjì lọ wọlé o àforíjì ìbẹ̀rù kóòtù ló ṣe. kódà kápẹ́ ti kóòtù gan kò tún nítumọ̀. fàì àbúrò ní sẹ́yìn. yẹ́tà. jàsá kúmọ̀ náà. ní bàbá apọlọjáde ìyàn wọlé o kò ní rárá tà. alhamdulilayi. àmín àmín àmín amina wa yakun yes. ṣé ní ààrẹ apọ́lọ́dì tó lóun ṣe yẹn àwọn ògbà apọ́lọ́dì yẹn. alhamdulilayi. christian lèmi ẹni oṣù muslim ṣùgbọ́n àwọn àti christian àti muslim kò sí yàtọ̀ ṣé wọ́n á fi kú yọ̀yàn ni. àlàáfíà rí. gbogbo ọ̀rọ̀ tí gbogbo ọ̀rọ̀ tí lẹ́gbàá sọ lórí alájà káwájì wàláì àti kó bóde kó kò jẹ́ kó dẹ̀ ti tọrọ àforíjì kí a ó tọrọ àforíjì gbénugbénu gbogbo tó ṣe yìí ó sì ń ṣeré ni. ó ṣeré ni fine. wọ́n ti kú pọ̀ ní bẹ́ẹ̀ ni ó sì ṣeré ni wọ́n fi kú yànyàn kọ́tọ̀ kọ́tọ̀ ẹ̀ṣẹ̀ ti máa ń pọ̀ jù lórí lórí social media àti kọ́tọ̀ kọ́tọ̀ yìí níjẹ̀rọ àwọn tó tẹ̀lé pàápàá. Hmm. ọlọ́wọ́ bá mi dúpẹ́ fún yín. àmì àmì àmì àmì àmì. nìkan ni alájà rúkàyà kẹ̀ẹ́pẹ̀ forty years wọn àti ìsìnkú ẹ̀ tára torí fi bóde ẹ̀jẹ̀ dẹ̀ ń rọ̀ lára tiẹ̀ náà ẹni tó sin lọ́n kú ó kírun kú ó gbàwẹ̀ kú kódà èyí tí sẹ̀rí àṣọ kọjá tí ò kírun rí gẹ́gẹ́ tó bá kú sẹ̀rí àní ẹ̀ gbọ́dọ̀ sọ burúkú rẹ̀ jáde mọ́ tọ́kílẹ̀sì pé kí ni burúkú tí ẹ̀jẹ̀ rúkà yà tún sọ náà ọwọ́ ń tọ́ ọwọ́ ń sapọ́lọ́jì ọwọ́ ń fa kọ́ sí ìwọ àti tani iwájú ọ̀ pẹ̀lú tani.